Bye to I am. jẹ ní bọ́mí ní pẹ́ ṣe tán. látàárọ̀ tí mo ti sọ fún ẹ kún jẹ ti ṣe tán. Ah, oúnjẹ máa jẹun but jẹ́ kí n sáré parí nǹkan tí mo ṣe lọ. ṣé bí o pa ẹyin. Hmm, ebi ń pa mí díẹ̀ díẹ̀ náà bò mo láti parí kíní iná kí tó ṣe anything. Hmm? mi ti gbọ́ ẹ̀ wo a ní láti ra foodstuff sílé mo wo inú store nsìn kò sẹ́ni tì mọ́ ń bẹ̀. ṣé wo ló fẹ́ lọ fúnra ẹ̀ ni. no diola máa lọ mo ti pàlájà already bọ̀ owó ńkọ́. Ah, ṣùgbọ́n ibi tó ti mú owó tẹ́lẹ̀ ni. <laughs> Jíọlá Jíọlá ah, máa bọ̀. mo ń ṣe nǹkan ní kitchen wo fi everything lẹ̀ wá lọ sọ́dọ̀ alájà nsìn mo ti pè wọ́n mo ti sọ everything ta need so wọ́n ti get everything ready sílẹ̀ so ìwà kan lọ bẹ̀ wá lọ kò ní ṣùgbọ́n. Abdullahi wà ń ta mo ti ní kó get mọ́tò rẹ̀ dé so ló máa gbé ẹ lọ tètè wá máa lọ kí time tó lọ. Okay. All right. allow me first now sori reason tí mo sọ pé buhari ní bí kojú pé ní mo gba urgent call látọ̀dọ̀ wọn business partners wa l'Abuja but unfortunately uh, mi ò ní lè make ẹ̀ e, mi ò ní lè lọ so mo fẹ́ kó lọ represent iléeṣẹ́ wa ní níbẹ̀ um, gbogbo necessary arrangement láti prepare so by ọ̀túnla wọ́n á fún ẹ ní gbogbo owó tó máa ná bẹ̀ àtowó hotel àti everything so wà lè máa lọ́jọ́ kejì. ok ìkan tí ẹ̀ sọ ni pé in four days ni máa lọ síbẹ̀ yẹn àbí four days yẹn náà wà kiri á tiẹ̀ lè jẹ́ kémi náà ráyè prepare ara mi kò sí wàhálà sá màá débẹ̀. and uh, when you get there mo fẹ́ kó represent iléeṣẹ́ wa dáadáa. ìyẹn ò ṣe wà lásán ó yẹ kẹ́ trust me fún yẹn. if not if you wà urgent bóyá èmi ló bá ráyè but suddenly náà wọ́n pẹ́. kò sí wà lásán kí ẹ bá ti sọ náà. kí ni ká fún un àná mo ti wà òkè kí tó dé ìwà ẹ̀gbọ́n mo ti jẹun inú bí wọ́n ti ẹ̀ fún ẹ pé mo fú gan. a ti bọ ẹ <laughs> lọ sàbújá. ilé máa wò mí sórí bó ṣe ń wò mí mi lọ sẹ́ni kù yẹn ni anyway mo ti decide láti lọ lọ́la and um, mo ṣáà sọ fún pé mo fẹ́ yà sí Lókọ́jà lórí ọ̀rọ̀ tí mo bá ẹ sọ ẹ. Oh, oh, tí bá ti tó bá dàárọ̀ la mo mm-hmm. máa ti lọ so máa yà sí Lókọ́jà so from there máa wọ Àbújá. bọ́n láti lọ very early nìyẹn. yeah you know i'm gonna drive so. I will leave early. Oh, better no, because èmi náà ò ní fẹ́ kó falẹ́rìn jẹ́ kí n lọ gbóúnjẹ wá. so someone come and mix it. Mm, yeah. sure. Má fojú mi sọ́nà o. No, I like, I like. Mo, láti débẹ̀ kí n tó pè é. Sórí tí mo ṣe ń lọ yìí, mm. mo máa pè é every ten ten minutes. No, pè mí tó bá débẹ̀. Ó ṣe máa máa pè tó bá ń drive. Téèyàn bá ń drive èèyàn kì í kọ́. It's okay, it's okay àwọn máa wọrí máa bí ẹ ti bá dọ̀tún bọ̀. Mm-hmm. bá mi ra nǹkan bọ̀. ọlọ́run bá mi bí ẹ débẹ̀ láyé ìsàlẹ̀. jẹ́ ìsìn máa lọ sórí traffic. wo ìwọ ṣí gate fún mi. má fojú mi sọ́nà o. it's alright it's alright. ṣòro tí kílíkà tó fi lè bọ́ sí i inú máa kúrò o ò lọ sẹ́ni yẹn ah. sórí àjọ máa wà ní bíbá tó hospital ṣì máa tóbi jù báyìí lọ tó bá dẹ̀ fẹ́ kúrò ní bíbá á jẹ́ pé headquarters ló ń lọ èmi ń lọlé dókítà sí i ó ti mọ̀ ó ti mọ̀ i'm done for the day. ó ti mọ̀ sí ìyá. ṣùgbọ́n ọ̀dọ́ sọ mo ti fi àwọn méjèèjì sílẹ̀ <laughs> ìwọ náà rẹ̀ yẹn tẹ́tẹ́ èmi náà tún fi ìwọ náà sílẹ̀. ó trust me. a ah, máa wọrí ilé mi àti ẹ̀. ṣe mí ṣé mi níbi lọ́dọ̀ wọn lọ́ọ́ fún mi níbẹ̀ ìlàjẹ́ sí wọn. wọ́n ti pè wọ́n sọ fún mi pé àwọn ọmọ tó yẹ láṣẹ dúró sí ibà ìpín wọ́n lè jáde wá lọ. ẹ dúró ìyókù lọmọ nílé dúró wọ́n lè pè é sí ṣé wọn lọ́ọ́ màṣá. ẹ ẹ sì máa iṣẹ́ ọ̀tá ń gbọ́dọ̀ àbúrò bèbí bá òye kò ti bọ́ta òye kò ti bọ́ta tí òkú lọmọ nílé agbóhùn ti sá fún iṣẹ́ ọ̀bẹ níbo ló wà sí. Can you imagine? wọ́n ní kí àwọn ọmọ yìí pè wá nínú pé emergency wà nílé wọ́n lè dúró sí ìgbà wọn rojọ́ òṣì. omi pe emergency wà níwọ̀. Of course, yeah ti wá pé iná tẹ́lẹ̀ sọ pé ẹbí you must be very stupid ẹ eh, mọṣẹ́ yín ṣẹ́. very stupid. Bàtí wáyé. Ìjọba ẹ bẹ̀ fojú ẹ zẹ̀. Pàmárì. Bẹ́ẹ̀ tó tán. Ẹrú kú kílé tẹ̀lẹ̀. Làwọn rí. A ah, ò mú dé, a ṣe é. Ẹ máa ṣẹlẹ̀ báyìí. àlàyé oṣù ń pè lórí ọ̀rọ̀ yìí náà àtàwọn tó sọ fún sọ́dún kò ní pè mí mo rí ilé mo rí ajé ilé rẹ ni mo lè dá padà tó gbọ́ bẹ́ẹ̀ yẹn gbàgbé ń pa ẹ̀ ó ti lọ nìyẹn kí ilé bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ilé ilé tó ti lọ ti pẹ́ wo. Um, mrs adeleke ẹjọ mò ń bọ̀ ẹ má bínú ṣẹgbọ ẹ fẹ́ sáré yanjú nǹkan tí mò ń ṣe lórí system. Wọ́n sọ pé ẹ fẹ́ rí Bẹ́ẹ̀ni sáà nípa ti àkọ́yà mi. bẹ́ẹ̀ èmi ni mrs adeleke. mrs adeleke ẹ wo ọ̀rọ̀ ọkọ yìí ó sì ń gbà fún mi ìjọ tí bá sọ pé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an mo kàn tanra mi ni. ibi tá a rán lọ ipe kó lọ ṣe mítìn àti pé àwọn yẹn ní kò débẹ̀ a dẹ̀ ti ṣèwádìí ẹyọ kan àbí méjì pé bóyá èkó yìí ló ṣì wà ààrí lẹ́ni wí àlékòó yìí àti pé fóònù ẹ̀ àti pé both of his own and the uh, personal phone ẹ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ààrí ìṣẹ̀ so mi ò mọ̀ bóyá any other phone tẹ̀ ń lò nílé between you and uh, him. rárá sáà kò sí personal line kankan tá a máa ń pè same one tẹ níyẹn náà ni ó ní mo máa ń pè bọ́ lọ́jọ́ tó lọ yẹn sà mo pe nọ́mbà yẹn wọ́n dẹ̀ gbé bọ́ òun kọ́ ló gbé èèyàn tó gbé ó kàn ń ẹnìyẹn bó ṣe ń sọ̀rọ̀ kò kàn yé mi at so èmi wá rò pé bóyá network ni because wọn ò pé network ló ṣe máa jẹ́ ọlá mi pọ̀ sí òun déédéé fi fóònù ẹ̀ lẹ̀ kéèyàn mi máa gbé mo ṣe ní kí n dé bíbá because láti ìgbà yẹn náà mo ti ń try ẹ tí nọ́mbà yẹn ò lọ mọ́ mi dẹ̀ gbúrò ẹ̀. àgbẹ̀ ní ti in fact àti eh, make report lọ́dọ̀ àwọn ọlọ́pàá wípé ààrẹ. and um, ọkọ yìí ò ń ṣèyàn rádaràda àti ìgbà tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú ambi kò gbé wa ní nǹkan rí kò mú nǹkan ẹlòmíì mọ́ títẹ̀ rí mi ò ránṣẹ́ kó má deliver so mi ò rí reason tó máa fi disappear just like that kì í dẹ́n ṣe pé bóyá ó gbé wa lówó àbí kì í ṣe pé bóyá ó gbé wa lówó ká bá sọ pé torí ẹ̀ ló ṣe sá lọ reason tá a fi rí ó sì ń bá fún mi hmm? but eh, ẹ lọ fọkàn yín balẹ̀ àti report fún àwọn ọlọ́pàá màá tún padà lọ síbẹ̀ wípé kan step up eh, investigation wọn bóyá ọlọ́run á ṣe ní rírí fún wa kò sí bí mi ṣe ní kọ́kàn sókè mo wà very worried mi ìgbúrò ọkọ mi látọjọ́ yìí ó dẹ̀ wà very unusual it is so strange because ọlámipọ̀ sì kó wúrú ìwà ẹ̀ kó tiẹ̀ rìnrìn kúrìn kó má lè pè mí látọjọ́ yìí ha ibo mo fẹ́ wà sí báyìí. wọ́n máa ń pè é àmàlí lágbọ̀dọ̀ lọ ṣe àtìgbọ́n.

láwọn mi ní bàtà kéré lótú ìfẹ́. guys ṣe wá rẹ ti rí pictures mo send sí mi. òun náà là ń wò yìí. ẹ eh, òun náà là á ti ṣiṣẹ́ lórí. oh god ṣe rí kò ń ṣe wíwò lásán ẹ máa ní láti print picture ẹ out láti lè fi bẹ̀rẹ̀ gbogbo investigation ẹ bá fi ṣe lórí ẹ because um, it's not proper kéèyàn dágbére Àbújá láti jẹta ìyá àbújá kò ì débẹ̀ ẹ́ wọn dẹ̀ rí nílé àdẹ̀gbẹ́ ní information bóyá accident àbí nǹkan kan ṣẹlẹ̀ lọ́nà so ìwọ kò lọ print picture yẹn nísàlẹ̀ ká ní different copy lọ kẹ́lẹ̀ paste sí board kò dẹ̀ drop ẹyọ kan sórí table mi but you understand nǹkan tí mo sọ fún yín sí inspector ọlọ́gọ́lá sí tó bá ti ṣe díẹ̀ sí àjọmọdé mọ́túárì but possibility wà kí n má lè tẹ̀lé yín because mo láwọn assignment mi tí mi náà ní láti ṣe ṣe ti understand lórí àwọn other cases mi but this case I have um, 100% interest lórí ẹ̀ ṣe ti understand because àwọn family àwọn people yìí they are on my neck mi lè fẹ́ ká fi ṣeré ní ọ́fíìsì mi sí títí lọ́ọ́ ṣe kí nìyẹn condition bọ̀bọ̀ yẹn ó critical gan yeah ṣe bí mo ṣe wọ̀ wọ̀ yẹn anything mi ò dẹ̀ lè rérò pé ó máa rántí anything and in that kind of situation amnesia ló ń pè amnesia. yes. Oh. oh okay so what are his chances of recovering. well um, medically ó máa wà alright but ó kàn máa take long process ni. alright nǹkan tó tẹ̀ ẹ́ ṣe mi ni pé wọ́n lọ́jọ́ fẹ́ mọ àwọn family ẹ̀ àti pé ta ló fẹ́ food bills ẹ̀. Hmm, that's true. mi ò lérò pé ọ̀rọ̀ bills ló yẹ ká máa sọ̀rọ̀ ń pa ẹ̀ nísìnyí after all government ló máa ń fún wa ní backup lórí àwọn accident victims báyìí mo dẹ̀ mo nígbàgbọ́ pé ta bá tender ọ̀rọ̀ yìí síwájú wọn ó yẹ kó lè help wa so let's not talk about the money. that's true. you're right but um, anyways let's leave that. Um, nǹkan tí mo kàn fẹ́ bẹ̀ wá ni pé please mo máa fẹ́ ká fún bọ̀bọ̀ ní special treatment ṣe mọ̀ pé cases ẹ̀ eh, àwọn case báyìí one in a million ni she understand cooking common so but mo fẹ́ ká get best results so let's give him this um, special attention and treatment. Okay. She, I want us to get a better result from him. Okay. All right, I'll see you guys. Bamari, bẹ́ẹ̀ gangan là ń rí bá ti wáyé o wá máa rí bẹ́ẹ̀ gangan là ń rí ìpín ò lè tà sé àyànmọ́ ò lè yẹ kádàrá ti dúró. àyànmọ́ gbógun orílẹ̀ lẹ́jọ́ àìláròjinlẹ̀ wa ló mú wa kùnà ẹ bá jẹ́ ká mọ̀ pé àyànmọ́ ò lè yẹ. ilé ayé ta wá ìrọ̀rùn ní àníbàtà. bàbá ṣe sùúrù ohun tí ó tó á ṣẹ́kù àní bàbá ṣe sùúrù ohun tí ó tó á ṣẹ́kù ẹ̀ àwẹ̀ bá ti wáyé bá ti wáyé bá máa rí bẹ́ẹ̀ gangan là ń rí bá ti wáyé bá máa rí bẹ́ẹ̀ gangan là ń rí ìpín ò lè tà ah, lé. ọlọ́ni pọ̀ sí èmi lọ sọ pé wọ́n jọ́bọ̀ èmi àti ẹ̀ àwọn dàgbà wojú mi wojú mi wojú mi ẹ̀jẹ̀ kọ́ wojú mi. bọ́dọ̀ ọlá ṣé lóòótọ́ ni ẹ̀ẹ́dá kankan wà mọ́. <laughs> ẹ wò kò síbi tí mo ti wà yín dé o ọ̀dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ yín mo ti wà yín lọ kódà dáàdì ló stop mi mo ti fẹ́ print obituary yìí now. mo máa ń dé gógó. dókítà ẹ sọ pé ara àbọ̀dá mi máa yára ẹ bó ṣe ń wò ó. gbọ́dọ̀ la ṣe ṣe ó ti yọ lóbi ṣáà orí ọ̀rọ̀ yín mà ní ọmọ bíbí. yọmọ mi ti. madam madam please ẹ hospital ẹ wà yìí àwọn patient wà ní ward ẹ lè ti fariwo disturb ẹ jọ ṣe um, dára sí mi as it is now i'm managing to release a uh, patient to my family. are you sure. yes because um, wọn làwọn fẹ́ mú nǹkan àdẹ ní choice báyìí bọ́dà uh, ta ni mo bá sọ̀rọ̀ ni. èmi nana. nǹkan tẹ́kọ̀ máa ṣe fún ansi ni ẹ máa ní láti clear àwọn bills uh, tí patient ń jù sanwó fún cash àwọn mi báyìí máa kọ receipt fún everything ẹ báyìí máa dẹ̀ rí receipt ṣùgbọ́n. tó máa gbádùn máa gbádùn torí pé tó ọ̀gá wọn ẹ̀rù àbúrò àtẹ̀gbọ́n ìmọ̀ yìí. Um, ó ti tó inú ẹ kẹ́kẹ́ ń kọ̀ máa fi dé hospital ibi tí wọ́n kó gbogbo àwọn tó ní accident yìí sí àbá anybody níbẹ̀ wọ́n dẹ̀ ní àwọn family wọn ti wá wọn ti wá kó ogun wọn. ọ̀gá automatically arákùnrin tá à ń sọ̀rọ̀ nípa yìí kò sí ní hospital rárá tọ́ mi ò mọ̀ bóyá ẹ nǹkan tí mo gbogbo bí mi ṣe wò from my own angle mi ò mọ̀ bóyá ẹ̀ ń wò bẹ́ẹ̀ because um, tó bá jẹ́ wípé lóòótọ́ ni bọ̀bọ́ Abuja ó yẹ ká ti rí o gbogbo àwọn hideout tó wà lábújá pátápátá gbogbo ẹ̀ òun lẹ sọ̀rọ̀ sílẹ̀ nsìn ẹni wípé gbogbo accident tó ṣẹlẹ̀ ẹ rí òkú ẹ̀mẹ ẹ ráyè ẹ̀mẹ even àwọn tó l'accident kò sí ètò kú wọn gbogbo wọn dènà àwọn fámìlì wọn ti wá gbé níbo wá ni bọ̀bọ̀ ẹ̀ wá fẹ́ wà dájúdájú kò sí ní Àbújá yìí èmi sì máa máa sọ kò sí ní Àbújá yìí àbí kó má jẹ́ wípé àwọn tó máa ń lo èèyàn yẹn kó inú òbó ti kó sọ́wọ́ wọn. Ah, kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. tí wọ́n lè kó sọ́wọ́ wọn á lè rí o ọ̀sán àwọn èèyàn tó bá ti lò ó tán wọn àtòkú ẹ̀ àtàyè ẹ̀ kò sí ìtò tá a máa rí ń bẹ̀ wọ́n bá sì yọ ogun kan tó fẹ́ yọ láàrin wọn á lọ jù sí gbòòní ẹranko á dẹ̀ jẹ́ so báwo la fẹ́ rí traces ẹ̀ kò sí báyìí fẹ́ ṣe o. sir mo ní àìjẹ́ àkànṣe. okay good nǹkan tí mò ń wò ni pé since tó yẹ pé bóyá ní picture arákùnrin tá à ń sọ̀rọ̀ pa ẹ̀ ní ọ́fíìsì wa mi báyìí bóyá ká túbọ̀ make more photocopies ká paste ẹ̀ around káàkiri bóyá ìyẹn túbọ̀ assist wa pẹ̀lú àwọn investigation tí a ṣe sá. of course of course that's a wonderful idea àti wípé àwa gangan fúnra wa a lè relent yes iṣẹ́ tàgbà ilé yìí adẹ̀ láti ṣe aláti rí ìdí you understand. èmi kàn fi hàn pé wọn ò kàn lè máa dààmú wa because tó bá yẹ pé Abuja, yìí ni bọ̀bọ̀ yìí wà trust me a máa ti rí yes a máa ti rí. pẹ̀lú gbogbo wàhálà láti ṣe pẹ̀lú ìlànà fẹ́ ṣe we have to further our investigation. You understand what I'm saying? I'm my channel alone. I'm only meeting the logger. Okay, sir. Yeah. Bọ́lá fẹ́ wá síbẹ̀. Lóòótọ́ ni. Ọlámipọ̀sí ò travel lọ́jọ́ tó yẹ kó travel àárọ̀ ọjọ́ kejì ló lọ because kò fẹ́ fi òru dàbújá. àmọ́ pé Ọlámipọ̀sí ò lọ ní ọjọ́ tó yẹ kó lọ ìyẹn kù díẹ̀ káàtó anyway uh, officer ẹ ṣáà gbọ́ gbogbo àlàyé tí madam ṣe ń sílẹ̀. so ẹ jọ̀wọ́ bóyá ẹ máa bá wa investigate nǹkan ṣẹlẹ̀ sí ọlọ́run. Eh, sà ìyẹn kí n ṣe problem sà a máa connect pẹ̀lú àwọn tó wà lábújá ni so once tá a ti connect pẹ̀lú àwọn tó wà lábújá a máa sọ wọn kàn make another investigation lórí date tí madam fi sílẹ̀ gbọdọ̀ mo dẹ̀ wà very very sure pé by the special grace of God ọlọ́run á fún wa rí. àmín àmín ẹ ju gbogbo ẹ lọ ẹ jọ ẹ bá a step up eh, investigation yìí ẹ jẹ́ kó jẹ́ rírí ní kíákíá ẹ jọ please. ìyẹn ṣe problem sir. oh don't do that sir. <laughs> okay. one more so I love you too. Mm-hmm. You wanna love me? Mo fẹ́ sọ yín lójú. Why you go for annoying you wear? Kí ló ń lò náà? As in gbogbo nǹkan tó tiẹ̀ ń ṣẹlẹ̀ yìí mi ò lérò wípé there is no any traces pé bóyá bọ̀bọ̀ yìí tiẹ̀ dáàbò jọ rárá at all. Exactly my point. Ibi tí mo fẹ́ kó sọ̀rọ̀ dé ló ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ dé. You see, um, bọ̀bọ̀ yẹn kan parọ́ ni kò wá sí Àbújá i'm telling you because gbogbo idol tó wà lábújá gbogbo rẹ̀ lásìdé mélòó gangan lára Àbújá ẹ́ a ti wá everywhere ààrí gbogbo àwọn èèyàn tó yẹ kán lè bá wa gbogbo àwọn inspectors gbogbo àwọn detectives tó ń ṣiṣẹ́ lábújá gbogbo wọn láti connect kò sí anybody tó jọ bọ̀bọ̀ yìí so ó mì pé bọ̀bọ̀ yẹn irọ́ gbogbo Àbújá tó sọ pé òun wà òun ṣe gbá òun ṣà òun wá fún business yẹn gbogbo ẹ̀ ìrọ̀lù fi pa ìsídà pé pé ó bá ti tiẹ̀ lọ àbò lọ sílé obìnrin kan àbúkọ̀ lọ bá síbì kan tí a mọ̀ bọ́ èmi ṣúọ̀ wípé. ọ̀bọ̀n yẹn ò kúrò lẹ́kọ̀ọ́ ò kúrò lẹ́kọ̀ọ́ tó lọ wá. mo fẹ́ sáré débi tí mo sọ fún ọ yẹn so mo ti set oúnjẹ sórí table in case you bá ready at the gym, but tó bá need anything. o lè bi gate man kó bẹ yẹ ti. ṣùgbọ́n kò take care rẹ̀ ṣùgbọ́n. ṣe gan má pẹ́ o. ṣé mo fara mọ́ fapò sí ojoojúmọ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́. Ah, lè fojú hàn ó lè fojú hàn ní gbogbo ibi tó bá pamọ́ sí ẹ abirù wàhálà ò ní mo kóra mi sí i àtijọ́ ta ti wá ẹ káàkiri àmọ́bi tó wà àmọ́bi tó tó dúró sí. tó bá máa dúró ọ̀tí kó ọ̀gá sọ sí mi lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù láti àwọn ọmọ ti wà lẹ́nu ìgbọ́n jẹ́ kí n sọ mọ́ ọdún nílà tó ti fi fọ́ọ̀sì bí sọ mo tún dé ọ́fíìsì ọ̀rọ̀ ló ń sọ sí mi. ẹ torí èèyàn tó ga ọ̀jẹ̀ lè sùn tó ọ̀jẹ̀ lè wo lélẹ̀ láti jọba sí wa kí ni gbogbo eléyìí náà àwọn èèyàn aláàrẹ mo ṣe sọ ẹ wọ́n pè mí lórí fóònù báyìí ni wọ́n wọ́n wọ́n wọ́n ọ̀jẹ́ sùn mọ́jú àtàlẹ́rìn wọn ti ń pààfù mo tún dé ọ́fíìsì lẹ́yìn wọn ọ̀jẹ́ ìfẹ̀dọ̀ lórí òróró. bọ́dà mi mo mẹ́ni yìí rí o ojú ẹni yóò look familiar ojú mi ò lè tàn mí jẹ mo mọ̀ ọ́ rí. ojú ẹ̀ ń tàn ẹ̀ jẹ ojú ẹ̀ ń tàn ẹ̀ jẹ bí o dẹ̀ fẹ́ ṣe gọ́ọ̀mù ya bó ti wọ iphone tàbí máa ń wẹ̀ ẹ ṣé lè gba àbújá ni ẹni tí ò gba àbújá tó lóò mọ̀ rẹ̀ èkó lẹ́ni tí wá ta ti ń wá káàkiri ok ṣé wọ́n dé èkó rí ṣé dé èkó rí ó dà kó ti wọ àwọn nǹkan tẹ máa ń wọ sórí ẹ kí wọ́n máa ń gbé náà ah, lens ẹgbẹ́ máa ń gbé kò ju oríran dáadáa ó mú eléyìí o ọlọ́run dẹ̀ níjú o mọ̀ ẹni yìí òun ló gbé wá sí hospital tó ní un accident kódà gbẹmí gan ni mo treat ẹ kó tó di pé dókítà sọ pé kì í filẹ̀ pé àwọn máa tọ́jú ẹ̀. jọ̀nù jọ̀nù sọ̀rọ̀ ọ̀rọ̀ gba òye sọ. ọ̀rọ̀ tó ì tí tọ́jọ́ mélòó kan. ní hospital yẹn. bẹ́ẹ̀ ni. ok ṣé nǹkan tó ń sọ èso dá ẹ lójú. yes. ok ṣé bọ̀bọ̀ èso wà lọ́sítà yẹn. àwọn fúnmi lè ti máa mú kúrò náà ṣàṣọ ojú mi lè tẹ̀lé là ayé mi. ẹ jẹ́ kí ẹ sára. Wọ́wọ́ ẹ jẹ́ kí ẹ sára. Kódò tá a fojú di tó tójú ẹnì kún, ó lè gbẹ́ni lọ ìmúra ṣe kókó nítorí pé ibi ayé yìí rè kò sẹ́ni tá a lè finú tán mọ́ torí pé ibi ayé yìí ń lọ kò sẹ́ni tá a lè finú wé ẹ kíyè sára ẹ kíyè sára kódò tó tójú ẹni kú. dẹ̀ ṣọ́ òpá kan tó ń sọ. ọ̀gá ó tọrọ ní gbogbo nǹkan tí mo sọ fún yín ó yẹ mí gan lẹ́nu o. ẹgbẹ́ rẹ̀ ti sọ pé àwọn ṣì ń wá ọmọkùnrin. ọ̀gá mi mi ò parọ́ fún yín o ó yẹ mí gan lẹ́nu nígbà tó bọ̀dá mi sọ fún àwọn ṣì ń wá tó ẹ̀ mo ní kí n tètè pàkíyèsí ń sọ̀rọ̀ yìí kó tó lọ le jù báyìí lọ. kò gbọ́dọ̀ jẹ́ pé àwọn tó wá gbé ọmọkùnrin lọ hospital lọ́wọ́ kidnap ẹ̀ ni àwa fúnra wa ò save o. ẹ wà ṣàánú. wọ́n má worry I will know what to do about it but má um, ti sọ̀rọ̀ uh, ìfún ẹni bẹ̀rẹ̀. Right, sir. You understand? Èmi máa lọ rọ́gà, mo ti ń pè wọ́n náà wọ́n gbé kọ́, but máa um, send message wọn, àbí kí n mo ṣe ń lọ ń sìn kí n yà lọ́dọ̀ wọn, àbí kí lọ lọ́la kí n lọ rí wọn. Ṣùgbọ́n. Yes, sir. Okay, máa wọ̀ ọ́. Ẹ ṣe sàn pa máa rí bẹ́ẹ̀ gangan. ṣé wàá pa mo wà ókè ọjọ́ mẹ́ta ọjọ́ pẹ̀lú mo wà ókè yes bro. ọ̀gá ńkọ́. Ah. ẹ máa bá wọn lè kí ló dé ẹ pé wọn kẹ tó máa bọ̀ ni. mo ti ń try nọ́mbà wọn lọ in fact mo ti send message to wọn wọn reply me. Ah. and nǹkan tí mo fẹ́ rí wọn fún wa important ló yẹ kí n wá wò wọn lé. Ah. ẹ bá wọn o. àwọn nẹ́tíwọ̀kì ẹgbẹ́ máa ń ṣe nìyẹn nẹ́tíwọ̀kì ló máa jẹ́. ẹ máa keep on trying náà ni o ṣe gbọ́. ọkú ṣé kò sí. Ehm, kò sí kankan ehm, tó bá ti dé ẹ kàn sọ fún ọ pé wàá check pé mo ti ń pè wọn lọ pé kọ́ reply on message ẹ̀ẹ́dẹ̀ ṣe lè tún lè máa continue trying ṣe gbọ́. ẹ eh, yà máa máa try number. ó dàbọ̀ bye bye ó kọjá òye mi kò má yé mi rárá làwọn mi ní bàtàǹkè ló ìfẹ́ ẹ̀yà àgbà oh, orúkọ mi ní Ṣayọ̀ ẹ jọ madam labere. madam oh doctor. bẹ́ẹ̀ni doctor. ha doctor sí Ben, mm-hmm. bẹ́ẹ̀ ni. ìgbà wọn lọ jáde. kò pẹ́ tán jáde ń sìn àwọn àtọkọ wọn gan ṣẹ̀ṣẹ̀ jáde ò pẹ́ ni. Ah, ok um, kò sí problem. àdúgbò ìlara náà rè é àwa rí wọn fún àwọn kan. ẹni sọ a lè wá anytime káwa káwa check wọn. actually nǹkan kan ló ṣẹlẹ̀ tí a fi ní káwa rí wọn and um, gbogbo. Um, àwọn láńlọ tó ń gbé ẹ́stéètì ni ó kàn láṣẹ ní káwá káwá rí àwọn náà because àmọ́ um, páwọn nìkan ló ń gbé ní compound láṣẹ ní káwá inform wọn but bàtẹ́ ní wọn sí lẹ́sìn you can easily come back anytime ṣùgbọ́n. ok mo ti gbọ́ ọgbọ́n pátá àmọ́ síbẹ̀síbẹ̀ náà tó bá dé báwo ni mo ṣe fẹ́ júwe yín i mean kí lorúkọ yín láti explain orúkọ yín fún wọn. ẹ ẹ̀yin máa wọrin àdúgbò làwà a lè wá anytime àti ẹṣẹ́gun thank you very much. ẹ fura ká má bá kùnà o yéyé àìkíyèsára ewu ni o àìláròjinlẹ̀ wa ewu ni ojú inú lejò ń lò ẹja lójú ọ̀hún. ṣé mo so mo fẹ́ ká travel out kò mọ̀ kàn fi change environment. travel. Yeah. lọ sí wo. Mm, America ọmọ kakun lọ catch fun. ìgbà wo ni ẹ jẹjẹ. actually mo ti sọ fún agent mi náà so he's working on it already so as soon as possible. Yeah, who is that? Ta yeah. Come in. Dr. Darasimi, you are under arrest. Arrest? Yeah, for illegal abduction of Mr. Olamiposi. I'm dẹ̀ máa advise yín kí ẹ anything because gbogbo nǹkan tí ẹ bá sọ bíbá ìpọn against him in court of law. Now move. Officer. Yeah. Ẹ ní This is my wife. Mr. Ọlámipọ̀sí lóòótọ́ a mọ̀ pé ìyàwó yín ni wọ́n. ẹ dókítà báwo. tí ẹ bá dé àgọ́ wa ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ madam. bàbá bàbá bàbá bàbá ẹdùnmẹ ẹdùnmẹ ẹdùnmẹ ẹdùnmẹ ẹdùnmẹ ẹgbẹ kalẹ̀ ẹgbẹ kalẹ̀ ẹgbẹ́ kalẹ̀ ẹgbẹ́ jókòó sílẹ̀ ẹgbẹ́ jókòó sílẹ̀. fọyà fílẹ̀ ẹ̀kú mẹ́ ẹ̀kú mẹ́. bàbá fílẹ̀ bàbá kò lè dẹ́jú kù. alẹ́ fún ọ̀tá ilẹ̀ ẹgbẹ́ orí kò nǹkan ni sẹ́yìn ọ̀rí kan tó ń tẹ̀lé yín bọ̀ ni. bàbá kò yé wa. ẹbìlà ẹbìlà kí ló dé ìjì ayé iṣẹ́ tó nílò ni mi mò ń jẹ́ ọ̀nà tó nílò ni mi mò ń bà mọ̀ bàmà títí mo dé ìlú Òṣogbo dínú mo bá wọ́n bí tí kú ti pa wọ́n lẹ́yọ dá ìwà kú mo ní kí ló dé ó ní torí èṣù fún lọ́yọ̀ rẹ tó gbọdọ̀ ojúmọ́ gbọdọ̀ lọ́wọ́ èṣù tí ìrántí mi dọ̀tún adúpẹ́ lónìí ó ti wá dúpẹ́ tiẹ̀ ọyẹ ìpadà lẹ́yìn rẹ̀ ẹgbẹ́yà. àṣẹ <laughs> mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn náà ni ẹ̀yìn náà ni àjẹ́ ajímọ̀jẹ̀ kan tó lè pè ní ẹyin sápòjú rọ̀rọ̀ nìbàgàlè sápòjú òkú abíjẹ́ ẹyẹ tí jẹ́ nígbà gbogbo ẹ̀yìn ògbólógbò ẹ̀yìn àjẹ̀fọ́mọ ènìyàn mọ́bi mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ni bágbọ̀n náà bá sọ̀rọ̀ àtìdí bọlé báàlọ́ọ̀mù náà bá sọ̀rọ̀ àtìdí bẹ̀gbẹ̀ ògiri ewúrẹ́ mi ò sẹ́wì láàyè ẹmẹrẹkọ mi ẹ̀ dáná rú irú àrífi kí wọ́n nù nílé ẹ̀dọ̀ ti tèmi ìjì ayé ah, ẹ̀wọ́ bí nǹkan ti gẹ́yìn méjèèjì jẹ bí nǹkan ọ̀bá gẹ̀yìn jẹ ni wọ́n sọ pé ká ìgbà láàárẹ̀ kalẹ̀ ṣé ń tẹ̀mí rí ẹ̀yìn rí àbáwọ̀ pé ojú inú rẹ̀ dùn lò ojú náà rí lèmi ní. sáyẹn ẹ̀kọ́ méjìlá nílò yá bàyẹ̀ ọmọ tí wọ́n bí lọ́dẹ̀ tí ọ̀sà wo ọjọ́ ẹ̀sùn mọ́bí ẹ̀sùn mọ́bí. ẹ̀sùn mọ́bí àti. ṣé ká máa gbé bọ̀ bá. ayé ń ṣe ọmọkùnrin àbí ọ̀sùn mọ́bí oníṣẹ́ kan máa gbé bọ̀ tó ti gbọ́ tí ì bá ṣe pé àwọn tó wáyé ẹlẹ́dàá ìyá yín ọ̀tẹ̀lẹ́ yín dẹ́ra yín àti pé lèmi ọ̀sá ìtura èmi lẹ bá ẹ wo bí ọ̀sàtàlágbẹ̀dẹ wọn bí kàn táwọn alámẹ̀kànmẹ̀kàn fojú di bí ní bá já ẹni ni wọ́n fi ń sọ èmi sì lálágbẹ̀dẹ àkọ́kọ́ ẹ fọwọ́ kan lẹ̀kẹ́ fi kàn yá yín lẹ́ẹ̀mẹ́ta ẹ sọ pé mi ò ní kúkú oníkú mo sì ní ẹrù ẹlẹ́rù. wọ́n ní ká wí fún ni ká gbọ́ ní sọ wọn lòdì alára. ká sì sọ̀rọ̀ fún ni ká gbà ní ìyọ́mí ènìyàn àwọn ìgbọ́ àfọ̀gbà nínú ní ń fi kàbámọ̀ bẹnu ká tó ń ṣe arábìnrin yìí nǹkan tó lágbára ni o ẹbọ tó di di ìlú kan tó fi fọ̀lú mọ́ ó nìkan lọ rèé borí kó àrùbẹ́sẹ̀ sí gidi lórí. a gbọ́dọ̀ wá nǹkan ṣe sí mi. omi gbọ́dọ̀ gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ sì lọ́wọ́ gbọ́dọ̀ pẹ́ ní sáà kékeré ẹ wo bí ọ̀kà kẹ́gbọ́ ti kagbọ́n láyà òun náà sì wò àwọn tó láyé sí ní wàrà àṣìṣà ni bí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún polówó. Ah, bàbá ẹlẹ́kọ̀ọ́ ọ̀hún polówó. ọmọ yorùbá ni mí mo dẹ̀ gbọ́ yorùbá dáadáa nǹkan tí ìgbìyànjú àti sọ ni pé ọ̀rẹ́ mi máa kú. mo ń bọ́rọ̀ bọ́ sọ kọjá mi odò tó ọ̀rọ̀ tí o ti dá tẹ̀ ní òtútà mi bí ọba mi dá ẹ̀ mọ̀ pé yóò dùn tà náà lọ. ẹ gbọ́dọ̀ pé o kẹ já sí níwọ̀n àti sàbẹ́ bá lẹ́mìí rẹ̀ lò níbẹ̀ kọ́ kẹ tètè máa gbé lọ kọ́ mọ́ dàkẹ́ sí yára. bàbá hmm? kò lè kí wàá ní nǹkan ètùtù because ẹ wo ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ kú. nǹkan ètùtù kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí bí ó kì í ṣẹni tí ó máa gbé gangan ṣé ẹ ti gbọ́ a ti ń pẹ́ jù ní àyín. ilé ò lè tó bá jẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí èmi tètè lọ pa àwọn òbí ẹ̀ wá wọ́n lọ pa àwọn òbí rẹ̀ wá wọ́n sì ní bọ́mọdé bá ń bẹ̀rù òkùnkùn kò yẹ ká bá a ní bá bàbá wa ń takàn mọ́lẹ̀ ló yẹ ká fura sí i ṣé lára mi bí ẹ̀gbọ́n nǹkan tí mò ń sọ máa bá pẹ́ jù wọ́n ẹ̀yìn ọmọbìnrin wọn dákẹ́ síbi tó lókè sùn. ó kọjá òye mi kò máa yé mi rárá láwọn mi ní bàtàǹkẹ́ lótú ìfẹ́ ẹ̀yin àgbà ẹ̀yin olóye ẹ̀yin àgbà ẹ bá mi dá sí i òun ń bọ̀ òun bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ àní mo ló ń bọ̀ òun bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ̀ igi gogoro má má gún mi lójú àtòkèrè ni ó yẹ ká ti mú wò. ẹ̀yin àgbààgbà ṣé mo dúpẹ́ ẹ̀yin òní ilẹ̀ ṣé mo dúpẹ́ ìyá mi ajíbọ́lá ajímọ̀jẹ nǹkan tó lè gun ọ̀lẹ́rẹ̀ gbogbo mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ti ní yóò rí bẹ́ẹ̀ náà ó sì rí bẹ́ẹ̀. àlú ògiri oko bọ́ra burúkú ti ń jẹ́ látọ́ pa àjẹ̀mú èèyàn tó ń bọ̀ lálàá tátàrí ẹ̀rí fíye fíye fíye ọpẹ́ gíga dẹ́bọ̀rá gàmú dúpẹ́ lọ́wọ́ yín. bẹ́ẹ̀ sì ni wà ní wọléwọ̀n hmm, gbogbo àdálù burúkú tó ti lọ òun kò ní padà sórí rẹ mọ́ kò ní padà sórí rẹ mọ́ ọmọ mi ọ̀rọ̀ kan ṣe mí ní jàgé lódòkun ó rìn mí lódòkun ó sì rìn mí ní jàgé ah! ó rìn mí ní jàgé fún ọmọ bí wọ́n ti sọ tẹnu òbí níbo ọmọkùnrin tó mọ gbé ìpèsè ńjọ kìíní àná dákun bò lọmọ òun ṣe jẹ́ sí ọ. bàbá ọ̀rẹ́ mi lásán ni kò sí nǹkan kan láàrin ọ̀rẹ́ rẹ lásán ni kò sí sí kankan láàrin yín èmi ah, sì ti bá wọn dáwọ́ túdé sórí. ọmọkùnrin tó wò ikú wọlé ahoro bá ń sá ni òfò ọ̀sẹ́ ni àdánù òkú ayé lásán ni tí rìn lórí èpè. bàbá òkú ayé bíi ti báwo mi ì understand. tí sọ yìí ọ. kò yé mi rárá. ah ṣe o túbọ̀ sí o ẹyin tí mò ń gbìyànjú àti sọ fún ọ ni pé wọ́n ti pọ ọmọ náà láfàsáyé àwọn tọ́lá ayé ti gba nǹkan tó dáa lára rẹ̀. bàbá àwọn tọ́lá ayé ti gba nǹkan tó dáa lára rẹ̀ bíi ti báwo. ìwọ ọmọ pé ẹbọ tí wọn lọ rèé fojú kóńdọ̀kẹ́ ní àná àwọn ẹbọ ọ̀dún ni ẹbọ àwọn àgbààgbọ̀ kàkẹ́ ẹbọ tí kagún láyà ni bẹ́ẹ̀yàn bá fojú kọrú ẹbọ náà lọ́gàdọ̀ òru ó tàn wọn èèyàn mọ́ òun sì ti wá lọ rèé gbà kú oníkó ti gbà kú orí tó ṣe fún ọ̀hún wọ́n ti gbà tọ́jà lára rẹ̀ o lè jẹ́ èèyàn mọ́. bàbá má sọ bẹ́ẹ̀ mọ́ ó dà tọ́rọ̀ bá rí bó ṣe rí kí la lè ṣe sí gangan kí ni nǹkan tá lè ṣe. ní oríta ibi tó sọ̀rọ̀ lóhun ló dáa sọmọ pé ibi tó bá ti ń jẹun bí ikun bí ikun wá bá akọjà ló ń tọ̀ ń béèrè fún bi léèrè bí irin bá já irin náà náà fi ń so alágbẹ̀dẹ àkọ́kọ́ abọ́ ni fọkànlá rẹ balẹ̀ àmọ́ tó bá kọ́ ọmọkùnrin náà kọ́ láyé gbé bẹ́ẹ̀ ni. kò yé mi bàbá. kí n sáwò. bẹ́ẹ̀ ni. ọ̀dà wọ́n wàá jẹ́ kó yí ọ sórí kan tí ò yí ọ tẹ́lẹ̀ lónìí ni kò ní dọ̀la wọ́n jẹ́ kó yí ọ pé tó bá gbẹ lásán lè yẹn wọ ẹ̀dákẹ́dà tó bá wọ tútù sọ́rùn ó ní nǹkan tó dẹ̀ ń gbójúlé tó ti bá. àwọn onílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa mọ́nímọ́ní a sì dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà mọ̀yànmọ̀yàn a dúpẹ́ lọ́wọ́ òkú tó fi gbélé ayé ló tí ò jẹ́ kó jábọ́ àti gbóúnjẹ fẹ́gbẹ́ àti ti gbàwó rẹ̀ bọ̀ èkúrú tá gbé fòòsà fòòsà ti gbẹ̀gbẹ̀ só ti gbọ́ àmọ́ wá kù. ó tún kù. ó kù ìtàwọn tó láyé jẹ́ ó yé mi ni pé ọmọ mẹ́ta lélẹ́dùnmarè kò mú wọn látòdì ọ̀run méjì nínú wọn láti lò tá a fi ṣèrà padà fọmọ ti bí ẹyọ kan ló kù lára rẹ̀. bàbá ẹjọ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn kò yé mi rárá o ẹni ọmọ mẹ́ta i mean three lọ́lọ́run kan mọ́ mi ẹjọ má bínú tá a bá yọ bí méjì kúrò ní mẹ́ta ìjọ ilé ló máa kú. tó tún wá rí ẹyọ kan tó kù gan o ò lè bí fọkùnrin mi ìtayé bá ń jáyé bílẹ̀ bá ń jẹlẹ̀ báwọn ìyá mi bá sì ń bẹ lórí ilé ìwẹ̀ ọmọkùnrin ti bíi náà ló gbọ́dọ̀ bí. yẹ máa bọ̀ ìwọ náà rántí béèrè lọ́ọ̀ mi ṣé báwo ni ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ fún mi ni sẹ́mi náà mọ̀ tẹ́lẹ̀. bàbá kò yé mi má bínú ọmọkùnrin ìwé ẹ̀jẹ̀ má bínú. Ah, ọmọkùnrin tó gbà láyé náà ni owó rẹ ti gbóló rẹ tiẹ̀ ni ṣé bó lọ yọ̀wọ́ kó nu àjàgà burúkú dáyé gbérù wọ àbọ̀ ọmọ ni. àwọn onílẹ̀ náà sọ bẹ́ẹ̀ kì í ṣe mi o iṣẹ́ tán náà mi ni mò ń jẹ́ fún ọ. ok ok dúró náà dúró náà jẹ́ kí n bèrè ṣé mo lè bèrè ẹ̀wọ̀n ẹ̀jọ̀ tó bá jẹ́ pé èmi tí mo ṣe wà yìí tí mo ṣe jókòó yìí mo wá lọ fẹ́ ọkọ mi òun wá lọ fẹ́ ìyàwó mi ṣé a lè rọ́gbọ́n dá sí i. ṣé wàá rí ibi tó kù sí bó o bá bá wọn fẹ́ lógúnlógún tó o sì lọ rí bá wọn fẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n lọ́kọ tó o bá lóyún láàárọ̀ kó tó dalẹ́ oyún wọn jàbọ̀ torí pé kí ni o ò lè lóyún látàárọ̀ dalẹ́ àyàfi tó bá jẹ́ pọ̀ mọ́ kó ló lè rọ́mọ láyé. ọ̀rẹ́ mi mm-hmm. mo nífẹ̀ẹ́ ọlọ́mi pọ̀ sí gan-an àti wípé pẹ̀lú gbogbo nǹkan tí bàbá sọ fún mi mm-hmm. ó ti di dandan mo gbọ́dọ̀ fi ọlá mi pọ̀ sí i o. kó tèmi ṣe máa sọ fún ẹni pé gbogbo nǹkan tó máa ṣe ṣáà ń pòfin tọ́lọ́run síwájú kókó bẹ́ẹ̀ nìyẹn. èmi ò ní mi ò fi ọlọ́run síwájú ṣùgbọ́n nǹkan tí ọlá mi pọ̀ sí ṣe fún mi kò sí ọkùnrin kankan lórí ilẹ̀ alàyè tó lè ṣerú ẹ̀ fún mi ṣe wá rí i pé ó ti di dandan kí n ràn án lọ́wọ́ ó máa fẹ́ o. lóòótọ́ ni nǹkan tẹ́mi tún máa tún sọ ni pé pé nǹkan tó máa ṣe ṣáà ipò òfin tọ́lọ́ ṣe kìnnì fi ṣíwájú. ó burú. dára sí mi kí ló ṣe ẹ́ gbogbo bá ṣe ń sọ̀rọ̀ látàárọ̀ ò sàn kankan ò fèsì sí kí ló tó jọ ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí ó mọ nǹkan tó ń ṣe torí pé òun ọjọ́ post ẹ̀mí níbi síbí kan nǹkan tó jẹ́ kó máa wà lójú rẹ̀. lórí ọ̀rọ̀ pé kọ́ post ní síbí kan náà yìí ọ̀rẹ́ mi ti gbàwẹ̀ ó ti gbàdúrà kò sí nǹkan tó ti ṣẹlẹ̀ lórí nǹkan tó ń jẹ́ kó máa wà módì nìyẹn ó dẹ̀ ti sọ fún. dára sí mi why you like this nítorí pé wọn post mi àti ẹ síbí kan náà ló ṣe wá ń ṣe báyẹn you don't need it of course mo pé tí mo bá ní agbára kan tí mo lè sà lórí nǹkan tó wà nílẹ̀ mo máa fẹ́ kí mi àtẹ́jọ́ wà lójú kan nìyẹn because you know I will miss you you know I'm going to miss you you know you know it mo kò sí nǹkan tá a fẹ́ and mo fẹ́ kó mọ̀ pé out of sight is not out of mind pé àríra omi pé àní máa communicate fóònù wà tá a lè fi máa pera wa náà <laughs> òyìnbó gbọ́dọ̀ sọ ayédèrú àti ó lè máa ṣe fídíò call so what are you saying kò sí state bá wà ṣé nàìjíríà iná làjọ wà ó máa wá bá ń bẹ̀ ẹ́ so fọkàn ẹ̀ balẹ̀ ṣùgbọ́n of course you know I love you so much. Are you sure? What's the problem? Ṣáà make sure pé òun pè every day. Okay? Kí n ṣáà make sure pé mò ń pè. Torí tiẹ̀ twenty thousand máa kọ́ lọ lóòótọ́ ìfún yìí. Torí tí mo bá ṣe ń pè ẹ́ láàárọ̀ ni màá ṣe máa pè ẹ́ lọ́sàn-án mo máa tìyẹ́ lálẹ́ orúkọ màá tó máa báyìí ṣe free call mo ṣáà máa midnight call tó máa ṣe ń sìn gbogbo ẹ̀ pátá lájọ́ máa ṣe mo tiẹ̀ ní fún mbb space rárá. àní má máa dá mi lẹ́bi ọ̀rọ̀ náà ó kọjá òye mi. mo nífẹ̀ẹ́ alámi pọ̀ sí lórí kì í ṣe oògùn nǹkan tí mo ṣe yẹn. onífẹ̀ẹ́ agreed àwọn mọ̀lẹ́bí tó wá kílèmù ẹ̀ ní hospital ńkọ́ tó wá kílèmù ọ lámì pọ̀ ní hospital ńkọ́ a ti rí àwọn mọ̀lẹ́bí ẹ̀ a ti rí ìyàwó ẹ̀ a ti rí àwọn mọ̀lẹ́bí ẹ̀ gangan báwo nìyẹn ṣe jẹ́. ìjọ mi mà bó ṣe jẹ́ lélẹ̀. ọ̀rọ̀ ìfẹ́ bí àìsàn ni yóò lórí. bàbá báwo dẹ̀ ni. ètò ti ojú ìyá ti pé ojú bàbá ti pé wọn ní káwọn abájẹ́ ìṣàlọ́ tó ń bojú wẹ̀yìn kí ló dúkùn tó fẹ́ mú wo ọmọ tó dúró yìí ọmọ mi ládùúgbò ó ń bá lórí ẹ̀ burúkú bó ṣe wà yìí ó kàn ń wò bẹ́ẹ̀ ni o <laughs> ọmọ tó gbọ́n tinú tẹ̀yìn ni ṣé o wá rí ètò yìí smart lórúkọ ẹ o má fojú di o ó ya wèrè kù bó ṣe wà yìí tíátà ló jókòó yìí ṣé o wá rí ilé òun gangan ni àbúrò ẹ̀ tó wà lọ́sibítù ṣé o wá rí òun tó jẹ́ smart òun ló máa ẹ̀gbọ́n ẹ̀ èmi gangan gan fara mi ni màá wá ṣe bàbá àwọn mẹ́tẹ̀ẹ̀ta sori pé sori pé mo tó lẹ́sẹsẹ ní tó dáa wọn ò lè bọ ẹ <laughs> fọkàn ẹ balẹ̀. láyé mi ò láyé mi yà á jẹ́ mi yà á jẹ́ mi. kí ló ṣe wọ́n. Ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ owó ẹ̀ lórí tó ń ṣe yìí sórí dírámà tó ń wò yìí èyí kéré o sórí pé òrìrò ẹ̀rí èyí ló ń pè ní live performance ọ́ọ̀tì ni ó ti tó ti tó má sunkún mọ́ má sunkún mọ́ má sunkún mọ́ àwọn ti lóko ẹ̀. ẹ ti sọ látara. Hm? ìwọ ní sùúrù ó máa sanwó o ti rí kan tó ra dọ́gbọ́n ṣe yẹn. ìgbà tí mo sọ pé ó ń gbá lórí ẹ̀ lẹ́ẹ̀kan ó fẹ́ bìlíìfù ó ń gbá lórí ẹ̀ mo bá tó ṣe èso ni pé life on stage ni wọn ò ṣe irú ẹ̀rì oní tíátà gan táwọn wòlò sinimá gan wọn ò ṣe lè rí àbórí sọfún ìṣòro irú ẹ̀ wò rí. <laughs> tó bá jẹ́ bẹ́ẹ̀ mm-hmm. yé mi go. Mm-hmm. Eh, nǹkan tó máa ṣẹlẹ̀ ńsìn ni pé mo máa fún yín ní part payment ńsìn then after tí bàbá mi gbà yẹn jáde kúrò nínú hospital máa fún yín ní balance yín lẹ́sẹ̀kẹsẹ̀. jọ aṣàwo ni part payment yẹn náà aṣàwo nìyẹn ṣé ọwọ́ fún mi jàre ewo ni part payment. sórí nǹkan tí mo hate jù láyé ni kí wọn máa dá òtúnṣe ọwọ́ mi kí wọn máa dá òtúnṣe ọwọ́ mi mo hate yẹ orí kò tẹ́ ni ṣe hmm, bẹ́ẹ̀ ni ṣe ṣe yìí tí kò ti gbà nǹkan yẹn tí kò tún múlẹ̀ dání ní ní ní ní má jẹ́ sọ̀rọ̀ sọ o. bàbá mo understand yín ṣé bẹ́ẹ̀ mi ni mo sọ pé màá fún yín gbogbo. sọ́tọ̀ sí i. ìwà ajínigbé nìyí ìwà ajínigbé ló wù yìí wò ó ìjọba máa ń rán ẹ lọ sí ibi tó rẹ expect ibi tó fẹ́ lọ yẹn ìjọba rẹ̀dì láti rán ẹ lọ síbẹ̀. a máa gbé ẹ lọ sí court tó bá ní lọ́ọ̀yẹ̀ kò tètè pé lọ́ọ̀yẹ̀ tó o bá dẹ̀ ní ìjọba máa provide lọ́ọ̀yà fún ẹ. Eh, Ọlámipọ̀ yẹn kọ́. actually ó yẹ kí àwọn àtìyàwó wọn ti débi báyìí possibility wà kó jẹ́ pé wọ́n ní ìdílé lọ́nà ni. ó yẹ kán ti débi wẹ́ tó bá jẹ́ pé kò lose memory ẹ̀ báwo ló ṣe fẹ́ rí jí gbé tàbí lóhùn ló ń dé sọ̀rọ̀ o ò rí èsì sọ sí ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ má wọrí mo ìwọ bá mi dá padà lọ síbi tó ti wá bá mi dá padà lọ sínú sẹ́ẹ̀.